Before Jesus called Lazarus out, he told them, kí Jésù tó pe Lásárù jáde nínú ibojì, ó ní kí wọ́n yí òkúta kúrò. So Lazarus was not just in the grave, but there was a stone covering, which is normal. But Jesus said, remove the stone before ó ní àwọn ohun tí ọlọ́run kò ní ṣe kì ṣe wípé kò lè ṣe o ṣùgbọ́n kò ní ṣe nínú ayé rẹ láìsí wípé o gbé ìgbésẹ̀ tí ó yẹ kì ṣe jésù tàbí lásàrò ló òkúta náà kúrò bí kò ṣe àwọn tí ó wà láyìíká àwọn nǹkan wà tí ọlọ́run kò ní ṣe tàbí ẹni tí ó wà nínú ìpọ́njú ò ní lè ṣe fúnra ara wọn láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwa tí ó wà láyìíká ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìwọ ni ìdáhùn tàbí ìgbésẹ̀ rẹ ni Ọlọ́run nílò láti ṣe iṣẹ́ ìyanu fún ẹlòmíràn. Nígbà tí o bá gbé ìgbésẹ̀ yìí, o di alábàáṣe pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ ìgbàlà àti ìgbéga. Fún àpẹẹrẹ, Ọlọ́run fẹ́ gbé uh, ènìyàn kan jáde nínú ẹ̀rọ̀fọ̀ ẹ̀pọ́njú ṣùgbọ́n kò sí ènìyàn kan ní ẹbí ẹni bẹ́ẹ̀ tó kàwé tàbí tó ní owó láti ran ẹni náà lọ́wọ́ ó wá wà ní ipò láti ran irú ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ tàbí dá lókòwò nígbà tí o bá ṣe èyí o ti yí òkúta ìdìgbòlù kúrò nìyẹn iṣẹ́ Ọlọ́run wá ni láti gbé ẹni bẹ́ẹ̀ ga ju ibi tí ipá ènìyàn kan ò tó Jákọ́bù ní wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. And then Jesus said, síwájú sí i jésù ní kí wọ́n yí òkúta náà kúrò lẹ́yìn èyí ó gbàdúrà ẹ ó rí wípé jésù nìkan ló gbàdúrà o màríà àti màtá tàbí àwọn tí ó wà láyìíká ò gbàdúrà jésù nìkan ló gbàdúrà iṣẹ́ tiwọn ni láti yí òkúta kúrò kì í ṣe láti gbàdúrà kí ni èyí túmọ̀ sí nígbà mìíràn ní nàìjíríà wa yìí àwọn tí ó yẹ kí ó máa gbàdúrà ló ń yí òkúta àwọn tí ó yẹ kí ó máa yí òkúta ló ń gbàdúrà kò lè ṣiṣẹ́ o nǹkan tí à ń sọ ni wípé àdúrà gbígbà lórí àwọn nǹkan kan ìfàkókò ṣòfò ni jésù ní kí wọ́n yí òkúta kúrò Iṣẹ́ tiwọn ni láti yí òkúta yìí kò ní uh, kí wọ́n gbàdúrà kí áńgẹ́lì lè wá bá wọn yí. A ò lè fẹnu lásán pàṣẹ fún ìyà àti ìṣẹ́ láti dópin ní orílẹ̀-èdè wa. Àwọn òkúta ìdìgbòlù kan ló wà nídìí iṣẹ́ ní Nàìjíríà. Àwọn òkúta yìí sì wà ní ilé aṣòfin wa ilé ààrẹ àti onírúurú ilé ìjọba wa ọlọ́run ń sọ fún wa láti yẹ àwọn òkúta náà kúrò àdúrà tá a gbà ti tán yí òkúta náà kúrò báwo la ṣe lè ṣe èyí nípa ìdìbò nígbà tí àkókò ìdìbò bá dé ẹ yọ wọn ẹ yọ àwọn tí ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kúrò tẹ́ bá tiẹ̀ wá ṣe àṣìṣe láti yàn wọ́n lẹ́yìn ọdún kan sí méjì tí wọn ò bá ṣiṣẹ́ ẹ tún lè yọ wọ́n nípa ìwọ́de láìsí jàgídíjàgan ìwọ́de lọ sí ilé ìjọba àpapọ̀ lọ sí ilé aṣòfin èyí ni àṣìṣe àwa ẹlẹ́sìn ìgbàgbọ́ a ó kóra wa ní gbogbo ìgbà láti January di December máa gbàdúrà fún iṣẹ́ fún ìbùkún àti àṣeyọrí nígbà tí ó yẹ kí a wà ní ibi tí a ti ń yí òkúta náà kúrò mo lérò wípé àkókò ti tó fún àwa àpapọ̀ onígbàgbọ́ kan àti àwọn ti ẹlẹ́sìn ìmọ̀le pásítọ̀ àlùfáà bíṣọ̀pù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí a pe ìsọjí ìta gbangba fún gbogbo ẹ̀sìn ní eagle square tàbí ilé aṣòfin àpapọ̀ kí a kóra wa lọ síbẹ̀ kí a kàn nípá fún àwọn aládarí wa láti ààrẹ àti aṣòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣe ohun tí ó yẹ bí kò ṣe bẹ́ẹ̀ kí a yọ wọ́n bí jìgá a ò lè máa gbàdúrà nìkan láì yí òkúta yìí kúrò nítorí ìgbésẹ̀ wa ni Ọlọ́run nílò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ṣe iṣẹ́ ìyanu. Eh, láìpẹ́ la tún gbọ́ wípé àwọn aṣòfin kan ra ọkọ̀ ńláńlá tuntun ní ìlú yìí kan náà tí a ò mọ̀ bóyá a ní ilé ìtọ́jú tí ó tó láti tọ́jú àrùn COVID-19 ṣùgbọ́n owó wà láti ra ọkọ̀ owó tí ó yẹ kí a fi kọ́ ilé ìwòsàn fún aláìsàn la fi ń ra ọkọ̀ ibo ni wọ́n fẹ́ wàá lọ. Whether from our poor quarters to National Assembly, how many minutes? ní ìlú amẹ́ríkà tí wọ́n ti lówó jù wá lọ àwọn aṣòfin tí wọ́n ilé ara wọn ni wọ́n ń gbé ṣùgbọ́n níbí a ó fún wọn ní mọ́tò fún wọn ní ilé àti oríṣiríṣi ẹ̀tọ́ ẹ̀yin ènìyàn mi àwọn òkúta tí a gbọ́dọ̀ yí kúrò nìyí o mo gbàgbọ́ nínú àdúrà o ṣùgbọ́n jésù sọ fún àwọn tí ó wà láyìíká láti gbàdúrà yálà ó ní kí wọ́n yí òkúta kúrò. lẹ́ẹ̀kan sí àdúrà dára nígbà tí àwọn ọmọ ìsírẹ́lì ń jagun pẹ̀lú àwọn ọmọ amálẹ́kì ìjà ni wọ́n mójútó. Mose nìkan ló ń gbàdúrà ẹ̀yin àlùfáà àti olùṣọ́àgùntàn àkókò ti tó láti kọ́ àwọn ènìyàn wa láti gbé ìgbésẹ̀ tí yóò mú uh, uh, àyípadà wá sí orílẹ̀-èdè wa àdúrà nìkan kọ́ ni ó mú àyípadà wá ìjọsìn ojoojúmọ́ láti January wọ December kọ́ a nílò láti yí òkúta náà kúrò. Let's take example from Jesus. These people should go and remove stones while we now stay and pray for them. When did it...